بسم الله الرحمن الرحيم الحمد لله على نعمة الإسلام والسنة وكفى بها نعمة عظيمة ثم الصلاة والسلام على رسول الله من الخلق كافة إنسا وجنا وكفى بسنته شرفا وعزا ورضي الله عن صحابته الأخيار وكفى بهداهم قدوة وأسوة وعن التابعين لهم بإحسان ومن انتهج منهجهم إلى يوم اللقاء عباد الله فاليوم خطبتنا تقول لنا جميعا تفقهوا في أمور دينكم قبل فوات الأوان فلنعلم علما يقينا أن من وصول الدين الإسلامي ومبادئه العظيمة هو الايمان بكتاب الله تعالى لأنه شرائعه الجليلة الذي يجب على المسلم أن يعيش بها في كل لحظات حياته ومن ضمن هذه الشرائع الأمر الإلهي على قضية الحجاب الحجاب للمرأة المسلمة يقول عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين ودنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما وقال الله في موضع آخر وقل للمؤمنات يقضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون والآيتان وأشباههما من النصوص الشرعية آمرة لنساء الإسلام لتغطية أبدانهن وزينتهن كما هي ناهية لهن عن كشف أبدانهن وزينتهن ومن جملة هذه الشرائع أيها المسلمون عدم اتخاذ غير المسلمين يهوديا كان أم نصرانيا أو غيرهم من أهل الكفر والزندقة والشرك لأنهم أعداء الإسلام حقا قال الله عز وجل ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم وقال الله تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين ولا غرابة ولا استغراب في صد الكتاب المسلمين عنه لباس الحجاب لطالبات المدارس الحكومية ومحاربة للحكومة التي أفتت جواز ذلك لمن شاءته واختارته منهن من الطالبات فصار المسلمون في أيدي الكفار كاللعبة في أيدي أطفال الصغار نسأل سبحانه وتعالى التوفيق والسداد أنا أفهم ولون ọba tó fi islamu àti súnà nábì rẹ̀ kẹwa kò sí súnà nábì kò sí islam kò sí islam bẹ́ẹ̀ ni kò sí súnà náà muhammad sallallahu alaihi wasallam méjèèjì yára wọn ibi tá bá ti islam ọ̀ràn yẹn ní kárí súnà nábì mbẹ̀ sallallahu alaihi wasallam ibi tá bá ti súnà náà muhammad sallallahu alaihi wasallam aláṣẹ ẹbẹ̀ tí ó máa ń fọ́kàntá sí fún wa náà islam àti islam àti súnà wọ́n tó ní kẹ́ ńláńlá àti ìdẹ̀kùn ńláńlá fún alábọ̀dọ̀ ọlọ́run fẹ́ tó bá máa bẹ́ẹ̀ ìkẹ́ ọlọ́run ọba ọlá rẹ̀ kúmọ mẹ́kún ṣe ńlá Muhammad sallallahu alaihi wasallam ẹn tọ́lọ̀ ọba rán sí gbogbo ẹ̀dá pátá léèyàn ni àbílájẹ̀nú ó jẹ́ lárúbáwá ó jẹ́ láwọ̀ dúdú ó jẹ́ láwọ̀ funfun láwọn ègbó lọ́hùn nìkan sallallahu alaihi wasallam lọ́lọ́wọ́ bá ń fi gbogbo ayé ó tó fún wa ní wúrí ó tó fún wa níyì ó tó fún wa lọ́lá súnà wa wa wa súnà náà muhammadu sallallahu alaihi wasallam ọlọ́run bá ti kẹ́rẹ̀ model ìlànà wọn ó tó fún wa ní

musulumi ní nàìjíríà musulumi ní kwara state gbogbo àyètẹ́ tí bá ń jẹ́ musulmi bá wà sọ fún wa wípé ẹjẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ń yanjú ṣáájú kókó bọmọ wa lọ́wọ́ ẹjẹ́ wa lọ́wọ́ wa ọ̀làjú ẹ̀sìn ẹ̀sìn di yóò jẹ́ àbámọ̀ fún wa lóde ayé bí ló dàl kìyàmà ká má mọ̀dájú ìpé nínú àwọn ìpìlẹ̀ Islam èyí tá gbọ́dọ̀ fojú yẹ rárá àti àwọn nǹkan tó ṣe gbòógì tó jẹ́ gbùngbò ẹ̀sìn wa wal imanu bi kitabillahi subhanahu wa ta'ala òun ni ká ní ìgbàgbọ́ fún yanrantí pẹ̀lú tí ń jẹ́ tí àwọn ọba ọba lè kẹ́ ọlá torí pé tí àwọn ọba yìí táàmà sí Kùránù yìí àti súnà náà Muhammad sallallahu alaihi wasallam àwọn méjèèjì náà ni òfin ọlọ́run ọba tó tóbi jù èyí tó yẹ kí mùsùlùmí kò fi máa lò tẹ̀mí ayé rẹ̀ gbogbo ìtẹ̀mí ayé wa kọ̀ọ̀kan èyí tó rọ̀ mọ́ṣèlú ni ajẹ́ ni lọ́kọláya ni à ń ṣòwò ni à ń ràkátà ni àti tẹ́ ọwọ́ ni òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala súnà rẹ̀ sallallahu alaihi wasallam òun ló jọ́ ọ̀nà ẹ̀yẹn kábílù sẹ̀mí ayé wa nínú àwọn ìsìláàmù wa pa wọ́n láṣẹ rẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala títí nàdá muhammad sallallahu alaihi wa sallam rẹ̀ yé wa àṣẹ pa ogun pa wọ́n láṣẹ kẹ tó àwọn nìkan ni wọ́n kó sínú àṣẹ yẹn kò kọkùnrin sínú ẹni tó ti kọkùnrin onítúrọ ọkùnrin náà bá jẹ́ bàbá àbójọ́kọ àbójẹ́gbọ̀n àbójábúrò kó pa àwọn obìnrin tí wọ́n ń bẹ lákàtà rẹ̀ kó pa wọ́n láṣẹ kí wọ́n sì nǹkan náà kí ni nǹkan náà òun náà nílò ṣùjáàb nínú ìṣẹ̀lẹ̀ islam kí mùsùlùmí lóbìnrin kó múra bí islam sí inú múra tó bá wọ aṣọ tán kó wọ tí ń jẹ́ ìjábùlé lórí kí nǹkan yìí tí ó fìrí lára rẹ̀ kò ní fún mara táítáí yóò fẹ̀ lára rẹ̀ débi tí bá ń lọ ó fẹ́ lè ṣeéṣe ká má mọ́ bó ti rí yóò bu gbogbo ara rẹ̀ lásòkè délẹ̀ ọ̀ṣọ́ tó ti sára gan yóò bò àgbọ̀dọ̀ rí gan àgbọ̀dọ̀ rí lè ẹni tó bá jọ wà nìkan náà ni àwọn máa ń ṣe tí wọ́n fi mọ́ yẹra wọn lórí ẹ̀sìn lórí ẹ̀ àmọ́ ní gbogbo ara tó kù àgbọ̀dọ̀ rí kankan inú ara mùsùlùmí bìnrin ta ó gbọ́dọ̀ lo hijabu yìí látorí dísàlẹ̀ ni Allah subhanahu wa ta'ala ti ilé yé wa nínú suratul Ahzab ọlọ́ni yá ayyuhan nabi a pè wọ́n ànábì sallallahu alaihi wasallam qul li azwajik pa àwọn ìyàwó rẹ̀ láṣẹ wa banatik àwọn ọmọ obìnrin mùsùlùmí tí wọ́n ń ìyàwó rẹ tí wọ́n ń sọmọbìnrin rẹ láwọn tó ń gbà síláàmù pẹ̀lú rẹ pàwọn lásẹ̀rùn afẹ́ kí ni yudnina alayhinna min jalabibihin kí wọ́n lo wọn látorí wọn tó dọ́rùn wọn tó gbogbo ara wọn délẹ̀ àmọ́ obìnrin mùsùlùmí òwòrọ̀ máa lọ ká máa rẹ̀ kiri ká máa iye tó fi tó kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ nu ṣùgbọ́n Islam obìnrin mùsùlùmí gbọ́dọ̀ máa ní lọ kárí kankan àbí káráyè kan látòkè ara rẹ̀ dísàlẹ̀ tó bára rẹ̀ sí rírè gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ dáàlìkà adẹ́nà ẹ̀yìn ọ̀rọ̀ fúnà fàlà ìhùdáyìn tí wọ́n bá ṣe eléyìí eléyìí láwọn tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n fi dáma wọn pé á ah, obìnrin mùsùlùmí ni wọ́n lọ yìí fàlà ìhùdáyìn wọn ní ṣe wọ́n sùta wọ́n dẹni yìí wọ́n dẹni ẹyẹ wọ́n máa jẹ́ ni àpọ́nlé láàrin àwùjọ wa kana Allahu ghafuran rahima àmọ́ Allah subhanahu wa ta'ala ọba aláforíjì ni ọba kí ń kẹ́dà ni láyé ní Allah subhanahu wa ta'ala tún pàṣẹ wa kullil mu'minat ìwà náà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pàṣẹ rẹ̀ fáwọn mìnà láwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin tó ń jọmọ lẹ́yìn rẹ̀ yàgbódúnlẹ́mí àbẹ̀tọ́ọ̀rì hìn kí wọ́n rẹ̀ ju wọn lẹ̀ obìnrin mùsùlùmí tó ní ẹ̀kọ́ kèé ranjú mọ́kọ ọlọ́kọ kèé mọ́ ranjú tí ò bá jẹ́tọ̀ rẹ̀ yóò mọ́ rẹjú lẹ̀ ni wọ́n lẹ́tọ́ bá tiẹ̀ ń wo kájú ti ẹ̀kọ́ lára ọkùnrin ni wọ̀yà ọ̀nà jahun wọ́n sì sọ abẹ́ wọn kí wọ́n sọ ọmọlúwàbí wọn ولا يبدين زينتهن إلا ما ظهر منها àwọ̀ṣọ́ tí wọ́n bá ṣe wọn ò gbọ́dọ̀ ṣàfihàn rẹ̀ síta àfi tó bá hàn nínú àwọn ọ̀ṣọ́ nìkan láti sọ fún àwọn alẹ́ẹ̀kan wípé nǹkan méjì tó yàtọ̀ ọ̀kọ̀ síra wọn lọ́lọ́wọ́ bá ń pa obìnrin láṣẹ lóbìnrin mùsùlùmí nínú ọ̀rọ̀ rẹ̀ nínú òfin rẹ̀ nǹkan àkọ́kọ́ Allah subhanahu ó pa wọ́n láṣẹ kí wọ́n bo ohun tí ń jọ́ṣọ ara wọn

wala yubdina zinatahunna illa ma zahara minha ẹni tó bá hàn lára rẹ̀ nìkan nínú ọ̀ṣọ́ ó nìkan kó yá hàn kó gbọ́dọ̀ ṣàfihàn rẹ̀ bí irú èwo ó ti wọ́sọ tí ó wọ̀ ó wọ ṣùjáàbù rẹ̀ lé lórí bí kì í rìn lọ atẹ́gùn sí jẹ́ lára ẹ̀ àti tó wá wọ̀ sábẹ̀ wá hàn síta ló wá ni ló ni ṣe náà ó wá hàn síta ìyíùn kò sílẹ̀ eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà míì sọ níbi ìlànà ọgbọ̀n harọ̀ míì hà kéèsì àwọn ọ̀ṣọ́ tó fún ara rẹ̀ gbé hàn síta tóbìnrin mùsùlùmí ó múra tán yóò wá lọ mú hijab tí ò ní bo yẹtí yóò tún wá mọ̀ mọ̀ fi hijab rẹ̀ kọ́ yẹtí yẹtí lẹ́yìn káwọn ilé rí yẹtí kóngbà kóngbà kókó sétí nígbà tó ìfàṣẹ o tí mo ti lọ́kọ́ nílé tóbi tó bá tún lọ́kọ́ nígbọ̀rọ̀ máa rìnrìn tó fi mọ̀ wà attracted táwọn ọkùnrin lọ́kùnrin kà kò yẹ ká jẹ́ pé sùn ó lò wá àgéǹtì àwọn ọkùnrin tí ààrẹ ń bẹnu ọkàn wọn láwùjọ kò yẹ ó rí bẹ́ẹ̀ tó bá tẹ̀ wá di kóbìnrin ó wà á fi ọ̀ṣọ́ rẹ̀ hàn síta ilà lèbọ̀ ìrùlẹ̀ ti hìn àwọn ọkọ yín lé àwọn bá lé yín lé ní ní ẹ múra tán kẹ oró dẹ́dẹ́ tẹ kàn dẹ́dẹ́ kẹ wá sakọ sí wọn nù lé kó túmọ̀ tún ọ wò lẹ́yìn ogun ọdún tí ń bẹnu lé rẹ̀ lẹ́yìn ọgbọ̀n ọdún bẹnu lé rẹ̀ lẹ́yìn ogójì ọdún tún bẹnu lé rẹ̀ ó tún wọn tún ọ̀wọ̀ wípé síyàwó mi náà ló tún múra báyìí àwọn baálé rẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ sí yìí kò rí bẹ́ẹ̀ àbá ìhìn àbáwọn bàbá wọn tí wọ́n bí wọn bàbá wọn tí wọ́n bí wọn ní òbí bàbá tó bí àwọn ìkọwàní àbá ìgbòrò láti hìl àbáwọn bàbá ọkọ wọn àwọn náà lẹ́tọ̀ọ́ sí kí wọ́n rí ọ̀ṣọ́ wọn kìí ṣe kí wọ́n rí wòwò wọn o lábẹ́ ìṣẹ̀ríà Islam ẹ̀tọ́ láǹfààní kó rí obìnrin nìkan òun náà lọ́kọ rẹ̀ ọmọ rẹ̀ ògbòdò rí wòwò rẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá rẹ̀ kò gbọdọ̀ oríwòwò rẹ̀ mọ́ nígbàtà wọn bá ti ń bàlágà ìgbàtà àtẹ̀lófin yẹn ẹ̀rí lákàtàkì lẹ́yìn bàbá ń bọ́ ọmọ sùn tó rọ̀ wọn fúnra wọn lóyún wọ́n sì bá wọn fẹ́ra àwọn sílé tí àwọn sì ń bẹ lójú ayé inna lillahi wa inna ilayhi raji'un nígbàtà àṣọ òfin ọlọ́run bá débẹ̀ torẹ́ lómi ó sọ wípé kí ló lè àfà kọmọ náà mọ́tún lè sọ̀sọ́ mọ́tún lè múra kí bàbá rẹ̀ rí ó ti ẹ̀ríwòwò ẹ̀ kò lè rí àtánù ṣeré Islam ọmọkùnrin àti ìyá rẹ̀ ń sẹ́rìn àjò átìdẹ́kì ṣẹlẹ̀ sí wọn ìyá kú wọ́n sì wẹ ìyá ọmọ ìlú lẹ́tọ̀ láti wẹ̀yà nígbàtà bá rí obìnrin ní tí wọ́n jẹ́ mùsùlùmá tí wọ́n lè wẹ̀yà ìsìláàmù ní kí ọmọ yẹn tàyà múmù ní kó ṣe àlùwàlá ilé-ìfẹ̀ àlùwàlá ẹ̀gbẹ́ kí èso lómi ní kó ṣe fún ya rẹ̀ tó ya rẹ̀ tí ó bá ti sí àwọn obìnrin kó máa wùwò ya rẹ̀ látàrí bó fẹ́wẹ̀ ya rẹ̀ kò lẹ́yìn náà àwọn báyìí àwọn ìkùwáàlì hìn àwọn àbúrò wọn lọ́kùnrin àwọn ẹ̀gbọ́n wọn lọ́kùnrin láwọn obìnrin wọ́n lè rí ọ̀ṣọ́ wọn àwọn àbí ọmọ tí bọ̀dá tó bí àbọ́mọ tí àbúrò lọ́kùnrin bí tó náà jọ́kùnrin wọ́n lè rí rẹ̀ gẹ́gẹ́ àwọn ọmọkùnrin tí ẹ̀gbọ́n rẹ̀ bí sílé ọkọ àwọn ọmọkùnrin tí àbúrò rẹ̀ bí sílé ọkọ wọ́n lè rí wòwò rẹ̀ náà àwọn nìsa wọ́n lè rí ọ̀ṣọ́ rẹ̀ náà àwọn nìsa ìhìn àbáwọn obìnrin akẹgbẹ́ wọn wọ́n lè rí ọ̀ṣọ́ ara wọn ìyá alámọ́yí ah, kéènì yìí nígbà tí wọ́n bẹnu lé lọ́dọ̀ ara wọn tí wọ́n lọ gbára wọn tó kíra wọn lé ẹ lè bọ́ ìwẹ̀ lè bọ́ ìjáàbù kò òwúrọ̀ sọ rẹ oríwẹ̀wù tó wọ̀ ẹrú chain tó lò islam ò tako kódà tó bá jẹ́ obìnrin tí èsè mùsùlùmí islam ò sé ní èèwọ̀ fún kóbìnrin tí èsè mùsùlùmí kó rí ọ̀ṣọ́ obìnrin tó jẹ́ mùsùlùmí àwọn màmá rẹ̀ kàkà ìmánu hùn àwíláyé ìgbà tí wọ́n ń tó wọ ẹrú ẹrúkùnrin lè tóbìnrin bá fún àbáwọn ọkùnrin tọ́lọ̀wọ̀n fún ọ ní ẹ̀mí àti ṣe kódàbóbìnrin bọ́ra alẹ́ ń wòwò gan ara wọn ò ní túká wọn ò ní mira ọlọ́run dá wọn ní hasuran impotent ẹni tí ó lè ṣe ìlú ẹ̀ náà ó lè rí ọ̀sán obìnrin àwòsífìlì lẹ́sí ìlàmìyàn ìdọ̀hárù àdàwọ̀rọ̀ ìdìnnùsá àbí kò rí bẹ́ẹ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n ti dá òwò obìnrin mà àwọn ọmọ kéékèèké ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta tí wọ́n ti dọ́sọ̀ obìnrin mà tí wọ́n ti dáwọ̀ obìnrin mà tuntun tó burú tí wọ́n rí ọ̀ṣọ́ obìnrin tí wọ́n rí ọ̀ṣọ́ ìyá wọn ọmọ ẹni tó bá ti di ọdún méje òun náà ti ń sọ̀rọ̀ nítorọ̀ wípé ah ti múra lé ní kò yẹ kí ọmọ ah látọjọ́ náà tí ó bá wọlé gan wá kí ọgán nu lé ó gbọdọ̀ tó wọlé torí ọ kó ọ̀rọ̀ ọ ní ìbá tọkọ ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن gbogbo bàtà tó bá òkóbìnrin mùsùlùmí ó wọ̀ gbọ́dọ̀ máa ṣàfihàn ọ̀ṣọ́ tó fi sára ó lo nǹkan síbi ni bí ìlẹ̀kẹ̀ ó lo chain náà tẹ́tẹ̀ ni gbogbo bàtà tí ó bá wọ̀ tí ó máa wá ga kó kó kó tí gbogbo nǹkan kó sára lọ́tọ̀ máa wá dé tí ó máa mì tọkùnrin tó ń tí ò gbádùn lọ́pọlọ tí ò gbádùn mú gbàgbọ́ tí ó máa tara rẹ̀ máa wò wípé obìnrin yìí a ti fi ń lòrú tí ń lò sára yìí ẹlẹ́wàmọ̀ ní ara rí bẹ́ẹ̀ watubu ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun ọlọ́lẹ́yìn mọ̀mìnú eléyìí jẹ́ kan nínú àwọn òfin Ọlọ́run subhanahu wa ta'ala èyí tá gbọ́dọ̀ nínú àwọn òfin míì tá gbọ́dọ̀ nínú òfin ẹ̀sìn Ọlọ́run tó jẹ́ kílẹ̀ tá fojú kéré rẹ̀ bó O wulẹ̀ ó ní àwọn tí wọ́n ṣe mùsùlùmí ní ọ̀rẹ́ wọn ní ọ̀rẹ́ ayò Ìsìlámù hánà rẹ̀ fún o kí ẹ ṣe mùsùlùmí mọ́ mú ní ọ̀rẹ́ bó ti wò ó jẹ́ tó nú o gbọ́dọ̀ fi àfírí hàn o gbọ́dọ̀ fi ìtẹ̀mí rẹ lókè lódò gbọ́dọ̀ fi hàn débi tó já sí pé nǹkan bá ti ẹ̀ṣẹ̀lẹ̀ òun náà lè máa sọ pé tayé lágbájá ìdásí tabakẹ́ gbogbo àlámọ̀dí tẹ̀mí ayé rẹ̀ jọ ọwọ́ mi ló wà níbẹ̀ ọlọ́run pàṣẹ eléyìí ọlọ́ni wà yahudu wà àmì ọlọ́ni wà àwọn yahudi àti nàṣọ́rọ́ wọn ò ní yọ́nú sí wà nábì láíláíláí àtìgbà tó bá tó tẹ̀lé wọn wàdù láwù tẹ̀kùrú na kàmẹ́ káfàrú fàṣàkùnú na sàwà á gbogbo eré tí wọ́n sáré pé ẹ̀yin náà jù báwa náà sùdì wọn ò lè yọ́nú sí láíláí bótù kẹ́ súnmọ́ra yín tó nu mọ̀lẹ́bí bótù kẹ́ súnmọ́ra yín tó nínú àdúgbò bótù ilé ẹ̀kọ́ ibi tẹ́yọ payín pọ̀ tó wọn ò lè yọ́nú sí lánàá yín o tọ́lọ́ bá ti ń rinlẹ̀ fún ṣé ọlọ́run sallallahu alaihi wasallam wípé àwọn Yẹhudi àti Nasara wọn ò lè yọnu sí àtìgbà tó náà bá dàbí wọn táwa lè mi àtẹ́ lẹ́nì àbáǹtara wa kódà àgbàtara wa kódà àyíní iṣu ìwọ níwà rẹ̀ jànábì lọ ó mọ̀ sí jànábì lọ ó ní ọmọlúwàbí lára jànábì lọ ni bá tẹ́ wọn lọ́rùn tó bó ti fi wà bá wọn lò tó bó ti fi àánú bá wọn lò tó wọ́n ń kẹ́kẹ́ ànábì náà ni kódà rínú yahud tó ti fún ǹkan pọ́ìsà náà muhammadu sallallahu alaihi wasallam bá nàbí ti gbà sí wọn tó ẹ gbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀ ayò nínú ayá mi allah subhanahu wa ta'ala ó ní ẹ̀yin mùmí ní òdodo la tattakhidhul yahuda wan nasara awliya ẹ gbọ́dọ̀ alábàáṣe gbogbo ògbà ẹ má ní aláṣìírí ara yín síra yín báyìbùhùn awòlìyà òbáà torí pé yahudi àti nàṣọ́rọ́ àbí nàṣọ́rọ́ àti nàṣọ́rọ́ yahudi àti yahudi wọ́n mọ̀ múra wọn lọ́rẹ̀ ayò ní o wọn ò lè lẹ́n tí ò bá jọ bí wọn lọ́rẹ̀ ayò láyé gbogbo tí wọ́n bá fi hàn sí yín kanífẹ̀ àbí nídùnnú àbí náà yọ̀ sí yàn ẹ̀sàn jẹ́ àti rọ́pò olókun bẹ̀ ẹni mú wọn ní ọ̀rẹ́ ayò ẹ mú wọn ní aláṣìírí

fa innahu minhum ó ti di kan nù wọn o ilé ìyá ayà kùránì jàmá mùsùlùmí kìí sọ̀rọ̀ lámáyí kìí sọ̀rọ̀ tàmẹ̀dò fa innahu minhum tó bá ti pé ìtẹ̀mí ayé o ti gbé ilé wọn lọ́wọ́ débi wípé ìwọ̀gùn ò lè dá kẹ́kẹ́sẹ́ àfi kó orí yẹ̀wò àti nà sọ̀rọ̀ fa innahu minhum irú ẹni bẹ́ẹ̀ o ti dìtẹ̀ lára wọn inna Allaha la yahdi al-qawma adh-dhalimin dáúdájú Allah subhanahu wa ta'ala kò ní kò ní sọ̀nàmà gbogbo alábòsí ẹ̀dá ńgbà àti rí àyàkí ní tarí kejì àti àwọn ọ̀gọ̀rọ̀ àyàtínú Qur'an tí ń ṣe àfihàn rẹ̀ wípé àwọn tí ń jẹ́ ìrọ́jà àtinú sọ́rọ́ àtàwọn míì nínú àwọn tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ ẹlẹ́bọ wọn ò lè jẹ́ ọ̀rẹ́ àjò fún yín láyéláyé ọ̀tá ńláńlá ọ̀tá tó fojú hàn ní wọn tó wá sí kó yín débẹ̀ lórí bẹ́ẹ̀ kìí sájòjì máa kìí sí nǹkan tó jọ àwa lójú tá bá rí àwọn Yahudi àti lẹ́nìí tí wọ́n bá ń kọjá àwọn mùsùlùmí tí wọ́n ń kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ìjọba ní public eh, secondary school tí wọ́n kẹ́kọ̀ọ́ mẹ́ tí wọ́n bá ń kọ́mọ́ lò hijab eléyìí ò dáwà lójú lẹ́nu tó dé pé tó ń ṣe ọlá àdéṣọ́ láti sẹ́lẹ̀ tó ti jẹ́ mọ̀ ni èyí tí Allah subhanahu wa ta'ala náà ti sọ̀rọ̀ rẹ̀ fún wa ní pé ọ̀tá Islam ni wọ́n ọ̀tá mùsùlùmí ni wọ́n tabari wọn lẹ́nu tí wọ́n ń dènà dé mùsùlùmí wípé sámúsẹ́ nílé ẹ̀kọ́ wáyé ẹ̀yìn lò hijab iye tí wọ́n sọ fún ẹnu pé nílẹ̀ ẹ̀kọ́ wa ẹ̀ gbogbo àsìkò tó lò tó fi kẹ́kọ̀ọ́ láti aago méje àárọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ ó gbọ́dọ̀ tẹ̀lé òfin ọlọ́run tí wọ́n sọ nìyẹn torí pé ipò tí ká lọ ìjáàbù mùsùlùmí ìsìláàmù wà lọ́wọ́ mùsùlùmí ó lágbára ju ipò kákìrù ìdì méjèèjì lọ èrò ìdì méjèèjì èyí tá máa ń kí ipò tó mú akádà wọn wà ìlànà nẹ́bì ní islamu kàn nípa àmọ́ bó bá fóòyàn rú tí yóò rápa ní àti kí èyò lẹ́sẹ̀ wájú ọlọ́run ládá ló fóòyàn àmọ́ ìjáàbò bí mùsùlùmí tóbìnrin mùsùlùmí ò bá lò tí wa ta'ala tó pàṣẹ nìkọ́ tó pàṣẹ hijab tí wọn ò jẹ́ kí àwọn obìnrin mùsùlùmí tí wọ́n fẹ́ lọ hijab ìlò ní ẹ̀kọ́ tó ní wọ́n fara mọ́ tí wọ́n lò nìkọ́ ọ̀tá ńláńlá ni ọ̀rọ̀ wá burúkú débi wípé ẹ̀sìn mùsùlùmí ò síta débi wípé bó ti kọ́ bí mùsùlùmí ó kàwé tó kó kẹ́kọ̀ọ́ kó gboyè tó kó gba párí tó tó bá lóun fi iṣẹ́ lẹ́nu sẹ́jọba tí ó bá lóun nìkan àfikó sí yóò sì ojú ni torí kí n lè mọ̀ mùsùlùmí ìsì ń bẹ nínú òfin ilẹ̀-èdè nàìjíríà àti lágbàáyé pé gbogbo ẹlẹ́sìn kọ̀ọ̀kan ló ní àǹfààní kó ti àfihàn ẹ̀sìn rẹ̀ ní gbogbo tó bá tó lò ní pàbù sójú tí ò lè ṣiṣẹ́ ní ministry tí ò lè ṣiṣẹ́ ní parastata tí ò lè ṣiṣẹ́ ní kọ́lẹ́jì tí ò lè ṣiṣẹ́ lecturers university kí ló dé tí ò lè jẹ́ teachers secondary school nígbà tó mùsùlùmí àti jẹpẹrẹ ara wa àti kóra wa ní wọn lọ́wọ́ ìtòpá nìyẹn láti máa rí gbogbo ọgbà ní ogun gbogbo tí islam ó fihàn síta láyé kò ní faramá yíya 2005 nílùú tí wọ́n bí ló ti ń bí àwọn kọ́nà mùsùlùmí dìde pẹ̀lú àṣẹ bàbá ìmọ̀ àsìkò yẹn tọ́lọ́kọ́ bá borí tí ó gbà fọ́nú kẹwọn wọn náà ọmọbìnrin wa mùsùlùmí kọ́m̀plé pàápàá jùlọ àwọn tó ti bàlágà náà wọn fún àfẹ́ mọ́ lóṣìṣẹ́ àbùlọ sí skul gbogbo ògbìyànjú pta meeting gbogbo ògbà síbẹ̀síbẹ̀ wọn ò rí lò àwọn yahudi náà sọ́rọ̀ yìí wọn ò jẹ́ wọn rí lò kí ló lè débẹ̀ ìjẹta grammar school àwọn kan gbèrò nù wọn wọn lọ di eléégún wọn lọ di bá principal abẹ nígbà náà tó jẹ́ mùsùlùmí torí kí ni ti rọrọ̀ ṣùjá principal yẹn kò fún yàn lóyún kò pààyàn kò dàlúrú kò gbàjọba kò di tẹmọ bọ́bà lú kò sì yí ajá mọ́ ìmọ̀wùn lú wọn lọ di eléégún wọn lọ di bá ń school torí kí ni torí ṣùjá àbùkọ́ mi mùsùlùmí ó lò akẹ́sí wọn gbà náà wọ́n fọwọ́ rẹ̀ wọ́n fi rẹ lójú ó wá délẹ̀ tán láti ń ké ìlú Ìlọrin mọ́kàlẹ́jẹ́ fún gbogbo ìdíjẹ́lẹ̀ Yorùbá ibi tọ́lọ̀ fi yí sí yẹn ẹ̀wùwà bẹ̀ ẹ̀rìnrìn bẹ̀ ẹ̀sìn sí sí bẹ̀ ẹ má jẹ́ kí ìjòyìndó ayé ó gba ẹ̀sìn jẹ́ mọ́ni lọ́wọ́ lásìkò tá à ń sọ yìí tó fẹ́ ní àfáà kan lù lọrin tó gbọ́ ni pé ìlú o ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní lọ ń bẹ̀ mímọ́ àfáà àfáà ṣùgbọ́n ìgbésẹ̀ wo lẹ gbé ẹ̀gbẹ́ ìyún kéré ọdún tó kọjá tí mùsùlùmí gẹ́gẹ́ ló lọrin náà ni wọ́n lé pa àwọn obìnrin mùsùlùmí tó fẹ́ lónìí kọ́bù káàkiri àwọn ọmọ ẹni fún ara yín ẹ̀kọ́tẹ̀mọ́ wọn ẹ̀dìtẹ̀mọ́ wọn torí kí ni torí ìkan méjì ìka àkọ́kọ́ àwọn ẹláwọn ni kéde mi ẹmọ tẹ́ fojú àwọn yẹn rí dé ẹ ti jù sóhun nù fámílì ẹ wá rò káwọn èyí rí lọ́sọ̀ ọ̀rọ̀ wọn rí wọ́n ní gbogbo ṣe ti yín wọ́n kó gbẹ̀ sọ́wọ́ ní táwọn fi dí pẹ̀lú yín wọ́n wá fi ń dí pẹ̀lú wa láwọ̀kọ̀ ní ìsìn àbùkù yìí wà mọ́ lórí lọ́yìn nìkan gbogbo mùsùlùmí lágbàáyé ní bẹ̀ládé àbùkù yìí ní mùsùlùmí tó bá jowó ẹ̀sìn ó ní yẹ́ dẹni ẹ pàpà tó ń já ọmọ mùsùlùmí tó bá ni ẹ̀ ń jà wọn lógun dèní tẹ́rọ́rìsì lẹ́gbẹ̀ẹ́ wọn ìgbà tí mùsùlùmí tí máa ń sọ obìnrin mùsùlùmí tó fẹ́ lónìí kọ́ọ̀bù ní ẹ wá láwọn Yẹhudi náà sọ́rọ̀ ògbà kí wọ́n lọ hijab ní secondary schools mo rò pé tí mùsùlùmí gan wọ́ sí fún wọn lọ abẹ́lọ́mọ subhanahu wa ta'ala olùgbò wa fún lórí àgbọ́yé ẹ̀sìn ó fún wa ní sùúrù ó fún wa lágbọ́yé ẹ̀sìn ó fún wa ní ìmọ̀ tábìtọ́lọ́wọ́n bá ṣe ọlọ́lá ìlà àyè الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أفضل رسل الله صلى الله عليه وآله وسلم أما بعد بعد الله فالمتأمل في أحوال المسلمين في العالم كله يرى أن المسلمين مستضعفين المسلمون مستضعفون في كل أقطار وفي كل دول وخاصة فيما يتعلق مبادئ إسلامهم ورسولهم لذلك يجب عليهم الرجوع إلى الله سبحانه وتعالى والانقياد لأوامره والتسليم له والانقياد لسنة نبيه صلى الله عليه وسلم وهذا هو نجاحنا وهذا هو صلاحنا وهذه سعادتنا ولا مصدر نجاحنا أما نشر الأخبار كل هذه من مناهجهم لا تنفعنا شيئا كما هذه لا تضرنا نسأل سبحانه وتعالى أن يوفقنا في ديننا وفقهنا في ديننا وفي كل أمورنا هذا أقف ولون أترى كاد يكون سلا محمد صلى الله عليه وسلم ẹ̀tọ́ bá ń wo òye nìtìlọ lágbàáyé Islam tíyẹn bá bá well exposed tó tó pé ogun tí ma ń sábà ń ṣe lórí méjì àláyé kìí ṣe ọ̀rọ̀ ajámu nìkan ó tún ní pátà láti mọ́ wà kẹ́ẹ̀tì mùsùlùmí lágbàáyé yóò rí pé mùsùlùmí ara ní mùsùlùmí lágbàáyé káàkiri ìyà ń jẹ mùsùlùmí lágbàáyé káàkiri

mùsùlùmí ń darí oṣù tó wù wọ́n ni tóbi tó mùsùlùmí ọjọ́ kìíní àná wọ́n dúró lé lórí ẹ̀sìn ọlọ́run mùsùlùmí ìgbà náà mùsùlùmí àná bí lọ́kùnkúndùn bíbí àwọn ọmọ ẹ̀sìn wọn wọn ìyá ẹlẹ́bọ̀ kalẹ̀ bá ti yẹ ẹlẹ́bọ̀ kalẹ̀ lẹ́yìn ilé yóò sì ránjú mọ́ wọn àádì àádà gbogbo níwá gbogbo láwo kò jẹ́ wọ́n yẹ kẹrọ́rọ́ àwọn tó lè ṣe mùsùlùmí tàbáwá wò àwàdí tó fi sẹ̀mí wá délé nì nínú àwọn nǹkan tẹ́ tó bá lóyè ó rì tó ń fa ìṣòro wa lẹ́nu káàkì jẹ́ ní yẹpẹrẹ sáàdàbí bèbí lọ́wọ́ ọmọ kéèké tí wọ́n ń gbá ní bọ́ọ̀lù káàkiri ìkan méjì péré ni ìkan àkọ́kọ́ alìjáàlù dìdì ayé aláìmọ̀kan parí tẹ́sìn wa aláìmọ̀kan parí olùbàdí sẹ́lá ọ̀sọ́bà ti ń sọ wípé tó bá ṣe tó ṣe é ṣe hábùn sẹ́lá ní sọ́lá àti sẹ́lá padà wá sílé ayé ah, yóò ní mùsùlùmí ti ń bẹ lásìkò yìí sọ́ábì ní sọ̀rọ̀ yá àwọn tàbí ìlú bá lọ́tẹ̀ nígbà náà ọ̀rọ̀ tẹ́ ní ìsọ ọ̀rọ̀ tó ti lé ní 1,200 years sẹ́yìn ni ó ní kápí ànábì wá sáyé ńgbà náà tó padà wálé ayé tó wá rí mùsùlùmí lásìkò yẹn yóò pẹ̀kí èké síláàmù tọ́lọ̀ fi hàn ní wọ́n ṣe bó wà láwálé nì sọ́ábì yìí sọ̀rọ̀ yìí ní 1,200 years sẹ́yìn bó ní mùsùlùmí ti wálé nì àjálù ìdí àjálù mọ̀rọ̀kà compounded literacy mùsùlùmí ò gbọ́ kẹ́kẹ́ yí mọ́nú ẹ̀sìn okó bá wà tó ní pé iṣẹ́ èèyàn bá gbọ́yé onímọ̀ dùnyàn tó bá ti tó bá tí ò bá fún yàn ìlú tó wọ́n ti ń sọ yí náà mùsùlùmí pọ̀ káàkiri ẹ̀yìn kí ni tó dẹ̀ lè tó yẹn nípa àwọn òṣìṣẹ́ ẹ̀rẹ̀ àti ní mátà ìṣẹ́ bẹ̀rẹ̀ ìdí wọ́n ìdí àwọn èbú kan tí ò tí ò ṣe ní ṣe wáyé onímọ̀ sọ lẹ́nu èbú tó ti fi kọ lẹ́pọ̀ onímọ̀ sọ lẹ́nu kò sì kú Nàìjíríà kò dá Amẹ́ríkà rí amẹ́ríkà gan kó lọ ogun tí ṣẹlẹ̀ ń bẹ̀ lọ sí uk lẹ́nì the vast religion is your word islam ni àwọn ọmọ kó àwọn ọmọ àwọn ọmọ cleric ni wọ́n gbà islam wọ́n ló ní kọ́ọ̀bù ìyá ń jẹ́ mùsùlùmí láti lo ìjáàbù nílẹ̀ ilé ẹ̀kọ́ mùsùlùmí àbí ilé ẹ̀kọ́ àwọn ilé ẹ̀kọ́ ìjọba mùsùlùmí ò gbẹ́sìnyé látàrí ẹgbẹ́sìnyé yìí àwọn táwọn wí wọ́n ní agbára lórí wa tálẹ̀ sí ilé láwùjọ bẹ́sìn bá yé mọ́mù òlú kó yí oníwà àti ẹ̀sìn yóò lọ nu chọ́ọ̀chì lọ́mọ fẹ́ wáàsì àbí náà ń gbajúgbajà oníwàásí ilẹ̀ Yorùbá lọ nu chọ́ọ̀chì ìjọ ti lọ nu chọ́ọ̀chì dáadáa ọlọ́run kan lábùkù níjọ́ náà ló kọ̀rẹ́ ti jáde ma yóò sì mọ kàbùkù lọ níláyà tó bá tó tún bá bó ti lọ nu chọ́ọ̀chì yẹn yóò padà wá tún bá bẹ̀ síta torí kí ni torí owó ẹ̀mọ̀ wọn fún ọ ṣùgbọ́n láwọn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n tẹ̀lé wọn lọ nu chọ́ọ̀chì lọ sí ìdúpẹ́ oníwà sínú ìlú ń lọ sí chọ́ọ̀tì lọ sóòkú bàbá ní ọ̀sóòkú mọ̀lẹ́bí rẹ̀ lẹ́yìn tó ṣe wá ayé ń gbọ́rọ̀ sílámù lẹ́nu rẹ̀ sẹ́tì bá wá ayé ìrìn àdánrò rẹ̀ wò kí ni bá pàyín pọ̀ nù mọ̀lẹ́bí ẹlọ́kẹ́ ẹdẹ́gbẹ́ bá mi lẹ́nu títí ẹ ẹlọ́kẹ́ bọ̀ mọ̀lẹ́bí wa ní olé ló mọ̀ kò dénú tọ́ọ̀tì níyẹn wọ́n náà sì ní ìgbé láìlágbó bẹ́sẹ̀ ní wà ní mọ́ṣáláṣí ilé náà lónìí kó dúró sí tí ìbá gbẹ́sẹ̀ èèyàn yìí mélòó mélòó la fẹ́ kà bẹ́ẹ̀ bá gbọ́ kan yẹn nú ẹ̀sìn a máa ṣe táwọn tí wọ́n ṣe mùsùlùmí lè yóò mú lọ́rẹ̀ ayò àwọn afọ́ jálàbì wọ́n gbọdọ̀ dá sí ọ̀rọ̀ yìí torí táwọn ni wọ́n bẹ̀ sí yẹ́nyẹ́nyẹ́ àwọn afẹ́ ẹlẹ́bọ yẹn wọ́n dojú ẹ̀sì rí yẹnyẹ́ ni ọgọ́rùn-ún bẹ́ẹ̀ bá dá ogun kọ́sọ́mọ́ àti jálàbì rẹ̀ sọ́gọ́rùn-ún àwọn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n kó 70 percent gbogbo àwọn pásọ̀tì wọn yẹn ní tí wọ́n ń jàsínú àti tara wa síta wọ́n wá mú wọ́n wá mú ọmọ abẹ́ wọ́n wá mú lọ́wọ́ wọ́n fà dìrò dìrò dìrò nítorí wọn ni wọ́n tún ṣe bàbá dúpẹ́rẹ́ gbogbo ìyá ni ẹ̀rì yóò tó tẹ́jì kan wọ́n gbá ìmọ̀mù lúmú wọ́n gbá àfọ́núwàsí lúmú wọ́n sì mọ̀ ara yàn kò wọ́n faláwà ní tí wọ́n fún àfà wọ́n fún àfàláwà ní palọ́rùn rẹ̀ báyìí pẹ́tẹ́kẹ̀ òdì nínú torípa ti tara wa fún wọn kúrẹ́ ẹ̀gbọ́ yẹ́sì ṣe bí inú àwọn olórí ẹ̀sìn tí ń bẹ lágége tí mò ní sọ ní ọdún mẹ́ta sẹ́yìn tí ti ń ja ìjáàbù lógún mo rò pé tá a bá sọ lẹ̀ Yorùbá lẹ́nu ẹni agége àgbà ni lórísun mọ̀sán Habibu agége jẹ̀lígí ní ṣe ìjà ìjáàbù lógún ni àwọn láwọn kan ò jẹ́ káwọn ọmọ wa lò jáàbù lọ sùn ta ń fún wọn ní gbogbo àwọn facilities yẹn ta ló pìtì ọ̀nà fún wọn kìí ń tàwọn aláìmọ̀kanú ẹ̀sìn yìí ni yóò máa wá gbogbo àwọn principles inú islam tí ò jọra wọn torí pé wọ́n ti jọ lẹ̀ papọ̀ ìfẹ́nu pé wọ́n lẹ̀ papọ̀ níbi òṣèlú wọ́n lẹ̀ papọ̀ níbi ọrọ̀ ajé ẹ̀ẹ́rí ẹ̀bánàbí náà báwọn yẹ̀wú bí ṣe tí mẹ́tàlùbí báwọn yẹ̀wú bí ṣe tí ànábì fi ọwọ́ ra wọn lórí kọ́mọ̀ bẹ̀sì jẹ́ ẹjẹ́ bẹ̀rọ ọlọ́jọ́mọ́ mùsùlùmí wọ́lọ́ ìyá fi ọlọ́ọ̀bọ̀ sùpánà wọ́n tààrà búra ìtọ́lọ̀ ọ̀bá kọmọ́ ọkọ́ òjẹ́ láyé kó bá ogun wọn dọ́lẹ́gbẹ́ jù bẹ́ẹ̀ lọ kó mú ogun lọ́rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọlọ́ọ̀bọ̀ ní ṣe fún ọ bó láti fẹ́ ní ìlójú wọn àwọn mùsùlùmí àwọn àpá àwọn tó ń tẹjá owó ní ìjọ ẹ̀káǹkà tó wọnú lọrin láti gbọdún mẹ́rùn sáyẹnsì márùn sẹ́yìn ẹlọ́ka pa wọn ẹ̀káǹkà ọmọ kírísẹ̀ lórí rédíò lórí tẹlifíṣàn tí ẹ̀sìn táwọn kèése kìrìsẹ̀ islamu kèése kìrìsẹ́nìtì ẹ̀sìn táwọn dúó ní gbogbo àwọn àwọn èèyàn wẹ́kọ̀m mọ́mùsù pọ̀ nù wọn afá pọ̀ nù wọn pásọ̀tù pọ̀ nù wọn torí kí ni àwọn ayé orílẹ̀ mùsùlùmí láti sọ wípé àkọlé kútúbà wa lẹ́nì tàfàkọ̀wù fi umuri dinikum yàwó mẹ́tàlì islam ẹlọ gbàgbọ́ yí ẹ̀sìn yíyé déédé ẹyọ jẹ́ mọ̀lẹ́bí ni ẹjọ́ rẹ ni ẹjọ́ gbénú àdúgbò ni kó mọ̀ wípé eléyìí nínú ẹ̀sìn rẹ ṣe bí ẹran lé yálà ń pa nílùú tàwà yìí tẹ́ bá lọ fún wọn tí wọ́n sọnù tí wọ́n pẹ́rẹ ẹbọ ni ní ìsìn ọ̀pẹ́ ní fọ́lọ́hùn ìjọba tèní ó ní gbogbo tí bá ń jẹ́ public secondary school káwọn principals wọn kí fún àwọn mùsùlùmí yọ̀ǹda kọ́mọ lò jáàbù àmọ́ wájú ti di wọn lulẹ̀ bàbá kó bẹ́ẹ̀ bí mùsùlùmí bá kó bẹ́ẹ̀ lò sí kó pèfèsè rẹ̀ wò bàbá ní ilé torí bá ti kó tẹ̀lé wálé wọn lọ́wọ́ contribution tàbí wọn ẹsẹ̀ mùsùlùmí tí Islam lulẹ̀ yìí mùsùlùmí ò ní sí lẹ́nu wá sí wọ́wọ́ ayé covid-19 àwọn tí wọ́n kọ́ra àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n tí wọ́n kọ́ra àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n ò nígbà tí wọ́n níbò wọ́n èsẹ́ mùsùlùmí tó mùsùlùmí olówó lọ́wọ́ ni láti ní ẹjá gbàgbọ́ yé ẹ̀sìn wa bàbá gbàgbọ́ yé ẹ̀sìn wa akẹ́ǹjà káàkiri máa lẹ̀kọ̀ subhanallah wọn jù táwọn bí tí wọ́n bá kó bọ̀ jáde wọ́n ti tẹ̀lé àtẹ̀lé à ó palẹ̀ yín mẹ́nu ẹ̀ à ń lẹ́kọ̀ ẹ̀rọ à ń lẹ́kọ̀ nínú tí wọ́n ṣe ní Palestine táwọn Amẹ́ríkà sójà tó mọ àwọn ammunition tó strong burúkú wọ́n máa takàtà pọ̀ lójú ìbọn inna lillahi wa inna ilayhi raji'un ẹ padà sílé kéwú ẹ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí dáadáa kìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ìyá dáadáa nìyá wa ayé ilé ìkọ́ kìí ṣẹ́sìn láìláìlàlá muhammadu rasulullah kéwú gidi tí tú àkídà ṣe kálọ̀ ọkọ̀ táàbà gbọ́ àkídà wáyé wàlúwàhì àpàdà máa jẹ́ ọ̀dẹ lójú àwọn yìí ni wọ́n ti ní fún wa láyé yóò tó séjì gan àwọn ọmọ dìkú mọ́ dìkú Islam fún wa kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ gẹ̀kan ṣẹlẹ̀ ń jò ní ìlú ta wà yìí kí n dánìkan sọ onílágbájá gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ yẹn tó dáwà láti joyè òun tó ń sọ̀rọ̀ olórí awo olú ìní olórí awo kọmọdá sọ̀rọ̀ islamu nínú ìtí islamu ti lọ ọgọ́rùn ọdún sẹ́yìn subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin